àwọn àdojúkọ tí mo lè lò wà lẹ́nu iṣẹ́ yìí àwọn ni tí má máa wò lálàkọ́kọ́ àwọn tó ń bá wa ṣiṣẹ́ àwọn tá a máa ń gbéṣẹ́ fún pé kọ́ bá wa ṣe àwọn tó ń bá wa hun aṣọ tí wọn ò bá jó lóòótọ́ èèyàn àdojúkọ ńlá ló jẹ́ lẹ́nu iṣẹ́ wa tá à ń ṣe nítorí àwọn èèyàn tó ń fún wa ń ṣẹ́ńtà tó sì wò wá wípé èèyàn táwọn lè fọkàntàn ní wá tó fi gbogbo ọkàn wọn wọ́n fi nǹkan tó òde wọn tó fẹ́ ṣe wọ́n fi lé wa lọ́wọ́ wọ́n tún wáá fi owó lé gbogbo alamọ bí àwọn èèyàn ṣe ń ṣiṣẹ́ fowó wọn lé ní òde ayé ta wà yìí pé kò ń ṣe nǹkan tó rọrùn bẹ́ẹ̀ yẹn èèyàn wá kó owó ńlá lẹ̀ wọ́n á kówó yẹn fún wa tá a bá kówó fáwọn tó máa bá wa ṣiṣẹ́ tó gba iṣẹ́ lọ táwọn náà wá lọ ń ṣiṣẹ́ tí wọn ò parí iṣẹ́ tán tó gbowó àtiṣẹ́ àtowó àtẹ́ńtẹ́ gbéṣẹ́ fún gan tẹ́ ẹ̀ bá rí wọn ní àwọn ọgbà díẹ̀díẹ̀ tí irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bá ṣẹlẹ̀ ó máa ń jẹ́ àdójúkọ tó jẹ́ pé èèyàn kò sọ́nà tá a fẹ́ gbà sí i láti fi láti fi rọ̀ ọ́ àbí láti fi ṣojú pé ká bẹ̀ wọ́n pé ẹjọ́ tẹ bá ti wá sẹ́nu iṣẹ́ yìí ẹ máa lóòótọ́ díẹ̀díẹ̀ nu ìyẹn làdójúkọ kìíní àdójúkọ kejì òun ni pẹ̀lú àwọn èròjà tá a máa fi ń ṣiṣẹ́ tá a bá dọ́jà tá a bá rí àwọn eléyìí tá a máa lò láti fi ṣiṣẹ́ ó máa ń fún wa ní àwọn wàhálà díẹ̀díẹ̀ jẹ́ pé tí kọ́sítọ́mà bá wá tó ti fún wa ń ṣe máa ṣe a lè ti bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn ní díẹ̀ o kó wá jẹ́ pé a tún fẹ́ padà lọ bóyá wọ́n fẹ́ sí i a tún fẹ́ lọ ra àwọn èròjà yẹn sí i àwa débẹ̀ wọn á ní kò sí èyí tá a ti kọ́kọ́ lò yẹn mọ́ èyí èmi ìlà tún máa rí ńlẹ̀ ó dẹ̀ ṣòro láti pa èyí ti kọ́kọ́ lò tí bóyá ẹ̀yà ẹ̀ kò bá tuntun eléyìí tó wà ńlẹ̀ mu ó ṣòro láti pa méjèèjì papọ̀ so ìyẹn máa ń fún wa ní bí ìfàsẹ́yìn díẹ̀ tó rà máa láti wá máa pe àwọn ẹbí yẹn pé eléyìí tá a rí lọ́jà ń sìn yìí o ẹ̀yà ẹ̀ ó tún yàtọ̀ sí èyí tá a ti kọ́kọ́ lò fún yín o kí ni ká ṣe sí àná so fún irú àwọn kọ́sọ́mà yẹn lòmíì akọ̀ wọ́n á pa ọkàn wọn pọ̀ pé òkè àwọn ò ṣe mọ́ ẹlòmíì àni ó da ẹ á jẹ́ pa máa lóríṣìí bíi méjì àbí bíi mẹ́ta fún nǹkan tá a fẹ́ ṣe nìyẹn so ìyẹn tún jẹ́ àdójúkọ ìkejì tó jẹ́ ó máa ń fún wa ní àwọn wàhálà díẹ̀díẹ̀ báyìí so lẹ́yìn àwọn òṣìṣẹ́ wa tó bá wa ṣe àtìkí then ti ti àwọn èròjà tá à ń lò mi ì rò pé àwọn míì tó tún le jù yẹn lọ tún wà. ìjọba ń gbìyànjú ní ìwọ̀nba ilé ìtàn ṣe fún wa náà torí mo gbọ́ ń pa àwọn ètò kan tó wà ń ta fún àwa tá à ń ṣiṣẹ́ àwọn olóyìnbó ń pè ní small scale business táwọn ṣerú àwọn òwò kéékèèké yìí tí àwọn nǹkan tí ìjọba ti fi sílẹ̀ ń ta àwọn ìpele tí ìjọba ti fi sílẹ̀ ń ta láti jẹ́ kí owó wà fún wa láti fi ṣe àwọn iṣẹ́ tá à ń ṣe sómi ìní sọ pé ìjọba ò ṣe nǹkan kan fún wa ìjọba ń gbìyànjú ṣùgbọ́n nǹkan tí mo tún wá lè bẹ̀ wọ́n fún òun ni fún títí àwọn èròjà tá a máa ń lò fún àwọn aṣọ ìtọ́ máa ń kó wá látòkè òkun nígbà míì àwọn èròjà lè dé kó jẹ́ pé àwọn tó ń kó wá wọ́n á ní ìjọba tó ti fòfin kan o so òfin yẹn ó ó bọ́ lórí àwọn èròjà táwọn kó wọn ò káwọn gbọ́jà àwọn jáde wọn ò káwọn gbẹrù àwọn jáde so lórí àwọn yẹn àwa tá a wà ń bí tá a lọ òkè òkun tá a dẹ̀ lè kẹ́rù wá àwọn tó ń kó wá ẹ ti gbà lọ́wọ́ wọn ẹ ti already gbé àṣẹ lé lórí àárí èròjà rà àárí ṣẹ́ṣe tẹ́lẹ̀ kejì ó ní tíná mọ̀nàmọ́ná tíjọba bá lè bá wa ṣe kíná máa wà dáadáa torí tíná bá wà aráyè ṣiṣẹ́ dáadáa a lè parí gbogbo àwọn iṣẹ́ wa dáadáa owó tá a fi ń ra epo sínú ẹ̀rọ tó ń rọná fún wa owó yẹn ti pọ̀ jù tá a bá máa yọ kúrò ní èrè díẹ̀díẹ̀ tá à ń jẹ náà bí pàkó ń ṣiṣẹ́ à ń lò ó láti tún máa fi ránṣẹ́ ni kó má dà pé kò kò síṣẹ́ kankan lẹ̀ kó má dà pé yẹn ò ṣe nǹkan kan bó ṣe ń rí nìyẹn àmọ́ tíjọba bá lè ràn wá lọ́wọ́ tí iná bá tiẹ̀ ń wà tá à ń ráyè ṣe àwọn iṣẹ́ wa dáadáa kò ní máa sí àwọn àléébù díẹ̀díẹ̀ pẹ̀lú àwọn nǹkan tá à ń ṣe ọkàn èèyàn á balẹ̀ èèyàn á mọ̀ pé at least bí nǹkan kan bá tiẹ̀ ń gba owó díẹ̀ lọ́wọ́ èèyàn èèyàn á mọ̀ pé kò ń ṣe gbogbo èrè tá à ń jẹ òun là ń ná sórí àti máa jẹ́ kí iṣẹ́ máa lọ ní gbogbo ìgbà nǹkan kan tí mo lè ní mo tún fẹ́ bẹ ìjọba fún nìyẹn yàtọ̀ sí àwọn èròjà tá à ń lò pé gbogbo àwọn òfin wọn tó máa ń gbélé ní wọn ní kó má gbàṣọ wọlé ọ̀la wọn ló wo gbọ̀dọ̀ wọlé ọ̀tún la wọn ní gbogbo àwọn kìíní yẹn ó ń dí wa lọ́wọ́ díẹ̀díẹ̀ tó bá lè bá wa mí ní kó má fòfin lẹ̀ o àmọ́ tó bá lè bá wa tẹ òfin wálẹ̀ díẹ̀ kó tiẹ̀ fún wa láyè ká ráyè ṣe àwọn nǹkan tiwa. lára àwọn àdójúkọ tá a tún máa ń ní òun ní títò jò kò sí bá ṣe fẹ́ ṣe kò sí bá ṣe fẹ́ dìímọ̀ àlè mójò nǹkan tó dájú àrídájú tó wà náà ni pé òjò máa ń dí wa lọ́wọ́ tá a bá máa ṣe iṣẹ́ and um, a máa ń wò ó wípé kí àwọn oníbàárà wa kànjọ tó bá ti ń tásìkò ilẹ̀ tútù báyìí kọjọ kó máa ṣe sùúrù díẹ̀ fún wa irú iṣẹ́ tá bá ti tó bá ti mọ̀ wípé irú èmi ń sìn àwọn oníbàárà mi ti mọ̀ pé àtàwọn bá máa ṣe tó bí bọ́ńdù báyìí o àtẹ bá béèrè lọ́wọ́ Mohbad kò ju bí ọ̀sẹ̀ méjì àbọ̀sẹ̀ mẹ́ta lọ irú iṣẹ́ tó ti mọ̀ pé ọ̀sẹ̀ méjì ọ̀sẹ̀ mẹ́ta iṣẹ́ àwọn máa jáde yẹn tó bá ti dìgbà ilẹ̀ tútù báyìí kọ́ máa bá wa fọjọ́ díẹ̀díẹ̀ sí kọ́lẹ̀jọ́ kọ́ máa ní sùúrù díẹ̀díẹ̀ pẹ̀lú wa torí ta bá hun tó bá jáde tí ò ṣe dáadáa wọn ò ní gbà á òlàwà náà ṣe máa ń fi sùúrù ṣe pé èyí tá a bá máa fún yín ó láti jẹ́ nǹkan tó máa jáde tó dẹ̀ máa jáde dáadáa so kọ́kọ́ wa lè balẹ̀ pé at least nǹkan tá a gbé fún yín o nǹkan tẹ́ ẹ lè rí lónìí tó máa dáa tó dẹ̀ máa tọ́jọ́ lọ́wọ́ yín kò ń ṣe pé ká sáré ṣe tán torí pé nǹkan àbí nǹkan kan díyàn lọ́wọ́ kó wá di pé tó bá lò tán lẹ́ẹ̀kan wọn ò ní rí lò mọ́ òun ni àwọn dojúkọta níbi káwọn oníbàárà wa kọjọ kọ́ ṣe sùúrù díẹ̀ pẹ̀lú wa tó bá ti ń di àsìkò eh, ilẹ̀ tutù báyìí ká lè ṣiṣẹ́ dáadáa fún wọn náà ni. tá a bá máa fi wò ó sísí iṣẹ́ àṣòkè òkè òkè ni o torí mi ò rí mi ò rí ibi tá a ti bẹ̀rẹ̀ ibi tẹ́mi ti bẹ̀rẹ̀ kọ́ níbi tó wà báyìí nsìn mo dẹ̀ tún ti ń rí àwọn tó tún yọ jáde lẹ́yìn èmi àwọn iṣẹ́ tí wọ́n ń fi aṣọ òkè ṣe àtẹ́bá rí báyìí máa lanú pé àṣàṣọ òkè lọ́ fi ṣe léyìí tó yẹ pé bí mo ṣe ń wò ó ẹ mọ bí àwọn olóyìnbó ṣe máa ń ní bíi ibi tí èèyàn ti lè wọlé téèyàn kàn máa ra aṣọ tó ti ṣe sílẹ̀ táwọn olóyìnbó máa ń pè ní ready made òun ni nǹkan tí mò ń wò fún ṣe aṣọ òkè ń sìn torí àwọn àwọn ọmọ òde òní a ti ń wọ aṣọ òkè ní ṣòkòtò a ti ń wọ ní short knicker a ti ń wọ ní jacket a ti ń wọ ní shirt so gbogbo àwọn nǹkan yìí àwọn nǹkan téèyàn lè ṣe sílẹ̀ tóyàn bá ti mọ àrídájú ní size tó máa wọ̀yàn àwọn nǹkan téèyàn lè ṣe sílẹ̀ nítorí pé anybody kọ́ lè rìn wọlé àwọn tó ń rìnrìn àjò tó ń wá sílùú wa aṣọ ọlẹ̀ tiwa náà ni táwa náà bá lọ ìlú wọn à ń ra aṣọ wọn so aṣọ tiwa náà ni tó bá ti wà ńlẹ̀ wọn á wọlé wọn á mú wọn á rà nǹkan tó dẹ̀ lè lò lórí aṣọ ìlú tiwọn náà ni kò ṣe dandan kò pọ̀ dandan kó jẹ́ gèlè kò pọ̀ dandan kó jẹ́ pèlè wọ́n ń ní skẹ́ẹ̀tì wọ́n ń ní ṣòkòtò péńpé táwọn ọmọdé ní ń wọ̀ káàkiri tó ń wọ̀ lọ sétí odò láti lọ ṣeré so oríṣiríṣi ni so irú àwọn irú àwọn aṣọ yẹn nǹkan tí mò ń wò fún irú iṣẹ́ ti tèmi yìí ni pé a ti wà nílẹ̀ táwọn èèyàn bá wọlé wọn a máa mú wọn a máa rà á kádẹ tó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ó ti da àtayébá nìyẹn ó ń lọ. nǹkan márùn táwọn èèyàn mọ̀ ń pa mi ah. ìkíní òun pé. Ah obìnrin bí ọkùnrin ni mí <laughs> yàtọ̀ sí gbogbo bí mo ṣe tí mo dákẹ́ tí mo ṣe jẹ́jẹ́ yìí okun mi ni ìmọ̀bí tọ́lọ́hún ti bá mi gbé wá mo ní okun bí ọkùnrin ni mo lè ń ṣe takuntakun ìyẹn ní èjì òun ni wípé mo mo fẹ́ràn òkèlè nínú gbogbo oúnjẹ tó wà lẹ òkèlè òkèlè ni mo like mo fẹ́ràn òkèlè gan mo dẹ̀ máa ń sè mo máa ń sè oúnjẹ gan in fact tó bá jẹ́ pé mi ò ṣiṣẹ́ aṣòkè iṣẹ́ oúnjẹ sísè ní ìbàṣẹ mo fẹ́ràn àti sè oúnjẹ mo fẹ́ràn kí wọ́n á nù ilé ìdáná mi kí n sè oúnjẹ tó wù mí kí n jókòó tí kí n jẹun ìkẹta táwọn èèyàn tún mọ̀ ń pa mi ò ní pé mi ò fi bẹ́ẹ̀ kọbi ara sí ká máa lọ òde ní gbogbo ìgbà ó máa ń wù mí kí n kàn jókòó kí n ṣiṣẹ́ ká ronú ká wo bá ṣe fẹ́ ṣe nǹkan bọ̀ pé ká máa jáde ká máa jáde ká jáde láàárọ̀ ìní jáde lọ́sàn-án ọ̀la jáde ó máa ń sú mi so àwọn èèyàn kì í àwọn èèyàn fi bẹ́ẹ̀ mọ̀ yẹn ń pa mi then um, ìkẹrin mo fẹ́ràn ọmọdé mo máa ń fẹ́ jókòó tì wọ́n mo máa ń fẹ́ bá wọn sọ̀rọ̀ mo máa because eh, àwọn èèyàn ọmọdé ni àwọn èèyàn tún máa ń wò jù tó jẹ́ pé wọn kì í kọbi ara sí àwọn ìṣe wọn àti bí wọ́n ṣe máa ń àwọn nǹkan tó máa ń sọ torí àti wò pọ́mọdé lélẹ̀ kí ló fẹ́ sọ tó fẹ́ mú tó fẹ́ mọ́ pọ̀ lọ́wọ́ ṣùgbọ́n mi máa ń fẹ́ jókòó tì wọ́n mo máa ń bá wọn sọ̀rọ̀ máa béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n á sọ fún mi so ó máa ń wù mí kí n ronú báwọn ọmọdé ṣe máa ń ronú wọn ń gbé nǹkan sọ́kàn àkọsọ̀rọ̀ àsọ kò lọ ìyẹn ìkẹrin nǹkan karùn-ún tí mo tún máa wo tí àwọn èèyàn ò fi bẹ́ẹ̀ mọ̀ ń pa mi hmm, mo fẹ́ràn orin gan mo dẹ̀ fẹ́ràn Ọlọ́run mo máa ń kọ orin máa ń kọrin gan fúnra mi tí bá jí láàárọ̀ tí mo wọnú bathroom ẹ̀mẹ̀ pé ohun gbogbo èèyàn ló máa ń dùn téèyàn bá ti wà nínú balùwẹ̀ màá bẹ̀rẹ̀ orin màá kọrin kọrin kọrin mo fẹ́ràn orin gan mo like orin ìyẹn ni nǹkan karùn-ún tí mo tún mọ̀ pé àwọn èèyàn wọn wọn ò fi bẹ́ẹ̀ mọ̀ pa mi. nǹkan kan tí mo tún mọ̀ pé àwọn èèyàn tún mọ̀ ọ́ ni ó ní pé mo máa ń dá àpárá gan mo máa ń dá àpárá gidigidi gan jẹ́ pé màá dá yẹ̀yẹ́ lẹ̀ ibi tí n bá ti wà báyìí àwọn èèyàn máa ń rẹ́rìn lọ ni ṣùgbọ́n tí bá wà láàrin àwọn èèyàn tó ọmọ mi o máa jókòó ni ẹ̀mí báyìí tá bá rí mi ẹ̀ máa wò pé àtàbá bomi sí lẹ́nu báyìí ibi tẹ́ bá bù sí náà lẹ ti máa dé bá ṣùgbọ́n kó jáàrin àwọn tó mọ̀ mí tí mo túra kábà ẹ̀ àpárá ń lọ ní no ending máa ń dàpárá gan-an. owó ẹ̀yin ọ̀dọ́ tẹ́ fẹ́ yan iṣẹ́ aṣọ òkè láàyò iṣẹ́ aṣọ òkè iṣẹ́ tó gbé àṣà àti ìbílẹ̀ wa lárugẹ ni tí ẹ bá ti lè fi gbogbo ọkàn yín sí pẹ̀lú àtìlẹyìn ọlọ́run kò síbi tẹ́ ẹ̀ lè dé pẹ̀lú iṣẹ́ yìí. orúkọ mi ni ọmọbọlá sọndà iṣẹ́ aṣọ òkè lèmi yàn láàyò iṣẹ́ aṣọ ni mò ń ṣe orísun tv dé la wà tẹ́tí ń wò wá tẹ́tí ń gbọ́ wá ẹ máa wo orísun tv ẹ máa kúrò ń bẹ orísun yín ò ní gbẹ o. 阿米。